أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مستور في رك منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء نورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعد يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا وقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون أم لهم إله غير الله سبحان الله عما يشركون وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مرقوم فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ومن الليل فسبحه وإدبار النجوم الحمد لله رب العالمين والصلاة ربي وسلامه وبركاته على أشرف خلق الله محمد ابن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أدوك الله سبحانه وتعالى ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́run ọba tí àánú rẹ̀ lórí àwa mùsùlùmí tó pọ̀ púpọ̀ jáde rẹ̀ tí a lè kà tán àmọ̀dúpẹ́ rẹ̀ níbàámu sí bí làákàrẹ̀ wa bó bá ṣe gbé mọ́ nínú ọ̀gá orí tọ́lọ́run ọba ṣe fáwọn mùsùlùmí onírin pé ọlọ́run ọba ó sọ alukur'an kalẹ̀ fún wa ó lè máa jẹ́ ìtọ́sọ́nà wáàsí nasiha nadhir bashir kó jẹ́ ìró ìdùnnú kó jẹ́ ìkìlọ̀ kó jẹ́ ìṣinilétí bákan náà kó tún jẹ́ ìbáwí lérí àwọn kùdìẹ̀kudiẹ wa ọlọ́run ọba tó ṣe léyìí fún àwa tí a jẹ́ mùsùlùmí ọlọ́run ọba náà ni ọba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún àsálátù fún ẹni tí ọlọ́run ọba tó sọ alukurani kalẹ̀ fún ó lè ṣàlàyé rẹ̀ yékéyéké fún wa kí ọlọ́run ọba dẹ́dá kó bá ní ṣe àlékún ìkẹ́ hmm. àlékún ọlà àlékún ìgẹ̀ fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn alẹ́ ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tí bá ń tọ ojúpọ̀nà wọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba a tún máa fara ìtẹ̀síwájú lérí ọlọ́run ọba eléyìí tó ń bẹ ní Suratu Tur eléyìí tí a wà lérí àlàyé ẹ̀ tó yẹ pò náà ni mọ̀kọ́rọ̀ wa fún oṣù Ramadan ti ọdún yìí àǹbí ọlọ́run ọba pẹ̀lú àwọn ìjọkan ṣoṣo rẹ̀ ó mọ̀ ṣaláì gbá ní ìbádà fún wa kí ọlọ́run ọba ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ sóra náà téèyàn bá kà á àbí téèyàn bá ń gbọ́ téèyàn bá mọ ìtumọ̀ rẹ̀ kò sí èméjì pé ìmọ̀ ní èèyàn nínú ọlọ́run ọba ó gbúdọ̀ mọ lékún téèyàn bá ń ka sọ́dọ̀ tó àbí èèyàn bá ń gbọ́ tí wọ́n ń ka sọ́dọ̀ tó téèyàn dẹ̀ mọ̀ ìtumọ̀ rẹ̀ téèyàn dẹ̀ ń ronú sí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ọba ìgbàgbọ́ èèyàn yóò lékún kódà bí afáà ṣe ń kà á èèyàn tó ń fọkàn bá túmọ̀ ẹ lọ ó tún ń ṣe mọ̀ ó ń tuntun létí àtọkẹ̀yìn abẹ́ ọlọ́run ọba ó ṣe wá lẹ́nu tí alukur'an tí yóò mọ̀ nílapa lérí ẹ̀mí rẹ̀ rahmatí ya rahman rahimin ní àná àti débi tọ́lọ́run ọba ó ti ṣàlàyé fún wa nípa àwa ọmọ àlùjẹ́nà kọ́lọ́n kó kàwá kúkan nínú wọn àwọn ọ̀dẹ́ra eléyìí tí yóò mọ̀ ṣe fún wa àwọn ọ̀dẹ́ra àwọn obìnrin lẹ́yìn iṣu ẹgẹ́ eléyìí tí ọlọ́run bá ní òun fẹ́ fún wa nínú àlùjẹ́nà bákan náà àwọn nǹkan tá a máa jẹ nínú àwọn èso oníranran àti àwọn oníranran ẹran èyí tí ọkàn wa tí ó mọ̀ fà sí bákan náà ajẹ́kọ́yẹ wa ìgbádùn eléyìí tí ó mọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ àlùjẹ́nà látara pé ibùsùn wọn ó súnmọ́ra wọn wọn kọjú síra wọn àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ tí ọlọ́run ọba tí ó dá tí wọ́n máa ṣe bọ́yìísì fún wọn tí wọ́n máa gbé àwọn oríṣiríṣi nǹkan àmúṣẹ̀mí tí wọ́n máa gbé fún wọn bákan náà ajẹ́kóyè wà yàtọ̀ tó bẹ láàrin nǹkan táwọn mu ní àlùjẹ́nà àti nǹkan tí wọ́n mu nígbà tí wọ́n ń bẹ láyé nínú ọtí ntí ọtí táyé máa ń bí òun náà ni alágùwò wọ̀tàfíì bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ sọkúsọ àti ẹ̀sìn ọlọ́run ọba jẹ́ kó yà pé ọtí tàlíjẹ́ náà tá a bá ti mú. kò sí ọ̀rọ̀ burúkú tí ó jáde lẹ́nu wa ورسي على سي بكنا عمي وما ركركاوا كأنهم لؤلهم مكنون أنا عمي يلا عباد دعوة وشبه كأنهم لؤلهم مكنون جلبي إن كتوا نينو أكبو شلا عباد قاما وقبل بعضهم على بعد يتساءلون أنا عمي مردنا إن شاء الله الرحمن أما a máa wúra wa yàtọ̀ sàálùn a máa wá tàkùrọ̀sọ nínú oh. àlùjẹ́nà. inna kunna qabilu fi ahlina mushfiqin. a máa sọ pé abẹ́ wa rí báyìí nígbà tá à ń bẹ láyé inú bẹ̀rù ìpayà iná làwà àmọ́ pọ́nrọ̀ ó pọ̀rọ̀ àgúnlẹ̀ sí àlùjẹ́nà. Allahu alayna wa waqana adhaba as-samum. Subhanahu wa ta'ala nínú ọlá rẹ̀ ọlọ́run ọba ó fi àlùjẹ́nà sàánú wa ó dẹ̀ fi ó dẹ̀ là wá kò níbi ya iná jahannam. iná kúnná kọ́bí kọ́bílù nàdẹ̀rú. iná kúnná mi kọ́bílù nàdẹ̀rú. nígbà tá à ń bẹ láyé orí ìjọsìn tọ́lọ́run ọba láwà orí ìjọsìn a sọ pé dùhàwù méjì ló ń bẹ tẹrẹtí pé dùhàwù ìbáadá ọdùhàwù mọ̀sí. a ní ṣùgbọ́n dùhàwù ìbáadá náà ń padà bó sípò dùhàwù mọ̀sí níbi tí a pé tàbá sọ pé dùá dùá dùá ìbádà náà dùá yòbó ní iṣẹ́ ẹni làdú ẹni torí pé ìwọ tó kírun ìwọ tó gba rẹ ìwọ tó ṣe hájì ìwọ tó yọ zàkà lóòótọ́ ìbádà ni ṣùgbọ́n àdúrà rẹ náà nìyẹn torí pé nínú tó ṣe iná ó ran kan kó rí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ọba tó bá bùkátà tàwa sòl kó rí ní tó fi jí rẹ bẹ lọ síwájú Ọlọ́run ọba قل إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم wọ́n fà nípa طلاب العلم ẹ̀rí wípé kọ́bílù yẹn ó gba tó bẹ̀ min kọ́bílù ó sì yẹ kó jẹ́ min kọ́búlì nítorí pé min arfu járì ni ṣùgbọ́n àwọn àfọ onímọ̀ lóbà wọ́n ní tẹ́ bá ti rírú ẹ̀ nínú Quran ó túmọ̀ sí pé ọlọ́run ọba ti pa ọ̀rọ̀ kẹjẹ min kọ́búlì kádà wàkàdà kàdá wà kàdá yẹn kàdá wà kàdá yẹn wọ́n ti wá parẹ́ àìsàn kọ́bìlì dùkú lè tìdá iná kúnná mi ń kọ́bìlì ní àwa ní ti ṣáájú ká tó wà ní inú gbàdùn yìí orí ìbáàdà la máa wà. إنه هو البر الرحيم إنه البر البر أبدا داني agbárò ọba tí ìkẹrẹ pọ̀ arọhìn ọba aláṣàkẹni. فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أو بل فذكر قل فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون الله أكبر النبي صلى الله عليه وسلم قال فذكر هو النبي صلى الله عليه وسلم ما ṣe wáàsí fún ما èèyàn má dákẹ́ wáàsí má ما dá wà lọ má فما بنعمة ربك بكاهن ولا مجنون ìdẹ̀ra tọ́lọ̀ ọba àrùsẹ̀ fún ọ kí ni ìdẹ̀ra náà àrìsálà ìdí òjíṣẹ́ ọlọ́pọ̀ nígbà ìbílẹ̀ fún àwọn akọ́nìmọ̀ tó sì mí sọ wípé kàkà fara bí wọ́n ń bẹ̀rẹ̀ láà wọ́n ní àwọn ọmọ láà bí kí fàtó nàbí sọ̀rọ̀ láà ní sọ́tò náà hàn sọ́dọ̀ láàyè nípa aláàánú pé àwọn kèfì àwọn ará mọ́kà ọlọ́run bá ṣe ìdára fún ọ. Amina tẹ́ Mùtùmáìnà. Pàtàkì láti àrísìkò àwọn gbọ́dá ìkókè làkà àfàwọn ìgbà àmì. Àkùnmílá àwọn fàṣùkọ́ ìgbàlá bí ìtàkùrọ̀sù. ضرب الله مثلا قرية آمنة مطمئنة الله مثلا قرية كانت آمنة مطمئنة ọlọ́run bá lè òun fi àpéjúwe lélẹ̀ fún yín ìlú kan كانت آمنة مطمئنة dápé àlámọ̀rí wọn ó rọrùn wọ́n sì ní kọ̀kọ̀lá yìí. ààrẹ ìwà àrọ̀gàdá Ebi pé àrísìkì wọn jíjẹ mímu wọn, ó wá bá wa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàkápá ọ̀tí ìlú àgbà wọn. Ṣùgbọ́n nígbà ìgbà ni wọ́n ṣe kèfèrí sí ìdẹ̀ra táwọn ọba ṣe fún wọn. So àwọn akọ́wọ́ náà gbà ṣe sọ wípé ìdẹ̀ra yẹn táwọn àwọn èèyàn yìí ṣe kèfèrí sí, òun náà ni ìgbédìde ànábìwà Muhammad sallallahu alaihi wasallam. Mo tọ́ ní pé mímọ̀ ọlọ́run ìdẹ̀ra ní ọlọ́run bá rán ànábì sallallahu alaihi wasallam ìdẹ̀ra ní. ọlọ́run bá ní fàdákìrì wà náà máa ṣe wá sí. máa ń dà bí ní ọmọ ẹ̀tì rọ̀bì ní ìmọ̀tò rọ̀bìkà bèbè ìsátìkà pàbẹ̀rẹ̀ ìsà láti kà á bí pẹ̀lú bọ́lọ́run bá ní wà nábì nílé òye àti kó sọ ọ́ di òjíṣẹ́ yìí ìdẹ̀ra bọ́lọ́run bá ṣe fún ọ rèé máa ń tà bí ní mọ́tẹ̀rọ̀ bíká bíkáàrí ní wàlá àbọ̀ṣọ́. Ìwà ànábì yẹn ṣe káàrin alágbègbà wàlá màjìrún. Fọ́dákì fama àǹtà bí ní mọ́tẹ̀ rọ́bíkà bíkáàrí ní wàlá màjìrún. Ọ̀rọ̀ sínú ayà yìí. Ọba ní kí ànábì máa jíṣẹ́ sọ̀lá àmọ́ àǹtàbí ní mọ́tò bí kàkà ìlú wà lábẹ̀rẹ̀ fún ọ. èé ṣe wèrè pẹ̀lú ìdáná àwọn ọba ṣe fọ èé bẹ̀rẹ̀ sí alágbèbá bí wọn ọba fi sọ bẹ́ẹ̀ fún àdébò Muhammad sallallahu alaihi wasallam. afọ àwọn àgbà ẹ̀mí kẹ̀kẹ́ rahimahullah ta'ala ó ní ọwọ́ ọba ó sọ fún àdébò sallallahu alaihi wasallam pé kí ànábì máa jíṣẹ́ lọ látara wípé ìdẹ̀ra tó ga jù tọ́nà wọn bá ṣe fún ànábì orí àrísà rẹ̀. Gbogbo ẹni tí bá ṣẹ̀sìn, àbójókòó ti dáwà, ọ̀gá ìjà tọ́nà wọn bá ṣe fi dáwà yẹn náà ni. Gbogbo nǹkan yóò kú àsọmọgbè lásán. Ní tó tóbi jù, òun náà ló gún àwọn ànábì ọlọ́dẹ́sẹ́gì ẹ̀jẹ̀. Wàlúùlámà wà lọ́kàn tó kìí So àfáà ṣe di ilé ṣe fàárí. Àfáà ṣe di àfọkọ̀ ṣe fàárí. Àfáà ṣe di àfọṣọ ṣe fàárí. Náà ọ̀gá ìgbà tó lọ́wọ́ bá ṣe fún ọ òun náà ni iṣẹ́ àwọn ànábì ọlọ́run. Ọlọ́run bá pè ní ẹ̀mà ní àmà. Pàdé kíẹ̀kẹ́. فما أنت بنعمة ربك بكامل ولا مجنون ọlọ́run mọ́ni wàhálà sọ́lá àlọ́sọ́lá máa jíṣẹ́ máa ń tàbí ní mẹ́tìrọ̀bíkà bíkáàlì ìwà àlọ́sọ́lá àlọ́sọ́lá èéṣe alágbègbà wà láàmọ̀jìnú èédè ṣe wèrè kí ló fà á tọ́lọ̀ bá bu sọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn lágbáwá nígbà tó ṣe fáwọn lẹ́gbàá àbá àṣà àbíọ́lá àánú wà lọ́wọ́ ó ní ilẹ̀ kùrẹ́ṣà ó ní àwọn kùrẹ́ṣì lábùmọ̀ ìtàbà ó fi dáàrú lẹ́dùá nígbà tí wọ́n kó jọ sí dáàrú lẹ́dùá pé a pé dáàrú lẹ́dùá yẹ jẹ́tù àlùsọ̀lọ́rọ̀ sọ́lá ẹlẹ́ẹ̀kẹrin sí inú kìlá àpá òun ni ó kọ́ dáàrú lẹ́dùá yẹ ó dàbí ẹ̀bùn àwọn àdúgbò mi wọ́n ní tápọ̀n tó tẹ̀lé ìdàgídé ládùúgbò tó máa ti rẹ́ ṣèpàdé ọ̀gbọ́n ti pẹ̀lú ọ̀rọ̀ yìí òun wà dídá ọ̀dọ́dọ̀ àìṣe fún gbàgbà ilé àná. wọ́n á kóra wọn sọ àwọn fúrẹ́ṣì ni àwọn tí ìjọba sẹ̀rù láàrin wọn àwọn sadat àwọn àgbàlagbà wọn aṣáájú wọn òun ó wà bẹ́ẹ̀ ó wà di bẹ́ẹ̀ tiẹ̀ kí ni ká ṣe nǹkan máa ṣe ìrẹ́pẹ̀ ìdáròkè ìdáròkè ìgbà tí ó ní pé jókòó ń bẹ̀ náà pé kí ni ká ṣe pàdé yìí. àwọn kan sọ pé ẹ̀sìn mọ́lẹ́ àwọn kan èdè apá òun máa ń dámọ̀ràn lòun dámọ̀ràn. pàtó sáà padà dé àwọn olùkọ́ tẹ̀wọ́n ní dáhùn lọ́pọ̀ yẹn padà pọ́ọ̀lù sí abala fẹ́ níbi táwùsọ àfọ́sọ̀ haram ìdá tó ti bá haram lára mú dé. ẹ dáhùn lọ́pọ̀ yẹn. sọ̀kẹ́ nǹkan sọ pé ní sẹ́yìn bọ̀ ẹgbẹ́ pé round number àtọ̀ àti ní sọ kí ló ṣẹlẹ̀ sí. wọ́n nígbà náà àwọn ẹni tó bá pàtàkì ló máa ń wá bẹ́ẹ̀ pé wọ́n jókòó wọ́n discuss general matter láti nígbà wọn ti sọ mbẹ náà lábẹ́gbẹ́ ẹ̀dẹ́gbẹ́ condition. nígbà tí wọ́n wá lọ sí dárò nẹ́dùwà ẹ̀ máa fẹ́ gba abaz ó ní nígbà tí wọ́n lọ táwọn kò rẹ́ṣẹ́ kó jọ sí fi amúrin nàbí sallallahu alaihi wasallam nígbà ọ̀rọ̀ ti tànábì kọ́lẹ̀kọ́ ìlòmínú ẹ̀tẹ̀bìsú òfin wípá tó mọ̀ tàbí bá sùn ní ìhọ́ ìbẹ̀lẹ̀mọ̀lú hátàyà àmà hálàkà rẹ̀kẹ́ lẹ́kọ́bùlà òmìnira ṣùwàrà wọ́n ní ọkàkú amúmọ̀nà wa àbújá lè mú tẹ̀wá ìgbà kàkú múmọ̀nà wa so nínú ọ̀rọ̀ tó jáde ìjọ náà ò ní pé àwọn kan nù wọ́n gbà wípé ànímsọ̀tọ̀ láàrẹ̀ sálàm káyínù ni alágbègbà ni àwọn kan gbà pé èrè ni àwọn obìnrin náà kí ló fà á ọgbọ̀n bẹ́ẹ̀ àti pé ló sọ pé káàkiri majinun ọlọ́run wá ṣe lọ́fù rẹ̀ kúrò lára lóde ẹ ṣe wèrè o ẹ náà ṣe alágbègbà torí wípé ẹni pé ń gbà àwọn àtọ̀tẹ̀ ní kálukú pọ̀ ó ní abiyakulu na ṣááyà أم يقولون شاعر نتربص به ريب المنون àwọn kan ní ṣáàrùn ọrin kọrin ni nàtàrọ́bà ṣùgbì yìí rọ ìgbà ìgbà náà ẹ bá fẹ́ mọ̀ pé ìkànnì tá a sọ yìí ẹ jẹ́ káàtì mẹ́lẹ́ fásitì díẹ̀ àwọn afúnni táàì ẹ rí i pé ìmọ̀ kí ìgbà ó lọ lórí ẹ̀ المنون كذا قال بعض المفسرين الدهر وقال بعضهم الموت الدهر أو الموت ẹfilẹ ẹta ọfàs bíi ẹja dẹ rọìbàn manun ẹja fúlásìkò díẹ̀ kígbà lọ lórí ẹ ẹ rí i pé àwọn olórin òótọ́ dẹ̀bí nǹkan já sọ yẹn olórin ẹ̀rọ kò sí olórin tó rìn ní twenty years ago tó sì rìn lọ نتربص به ريب المنون إما أن يكون كاهن أو أو مجنون أو شاعر ẹja ẹja ẹja tì mọ́ bìkan ká lọ lára tó jẹ́ wípé tábà fi nígbà díẹ̀ ọjọ́ lọ lórí ẹ̀ tàbí kó tiẹ̀ fún. tó bá bàtí kú rèé orí rẹ̀ ó ṣe kí ni yóò bá kú ìdí agbégbá rẹ̀ ó ṣe kí ni yóò bá kú ó ṣe wèrè náà ni yóò bá kú nǹkan wọ́n yàtọ̀ táfi sáfẹ́ wí ànábì sàlọ́wọ́ àṣà o àdéṣọ́tò sà wọ́n yàtọ̀ táfi lé ànábì lára yìí ìmọ̀ nǹkan ní nǹkan ọ̀hún sábẹ́lẹ̀ kan. alákọ̀ọ́kọ́ àwọn afọ́ni tafsir wọ́n ní kí ni munasaba ti bẹ̀rẹ̀ àrùn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ká irun wàmádà ṣá irun wàmádà majnun wèrè akọrin àti alágbègbè àwọn ah, ní wọ́n níbi tán ti pàdé o ṣe é rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ ìtọ́nà ọ̀rẹ́ àjọ̀nú ni wọ́n. káyìn alágbègbà ẹni tó ń wọṣẹ́ ọ̀rẹ́ èṣù ni ọ̀rẹ́ kí la pé ọ̀rẹ́ èṣù. báwo lè sùn ní bò ń sọ̀rọ̀ ni pé èṣù tiẹ̀ ń gun sẹ́mẹ̀ ó ń lọ jí ọ̀rọ̀ gbọ́ ìpínlẹ̀ máa sọ ẹni sọ́tò múlò ó ń lọ jí ọ̀rọ̀ gbọ́ wá fún alágbègbà rẹ̀ àwọn tó máa wọṣẹ́ yẹn wọ́n ní èṣù tó ti bá múlẹ̀ èṣù yẹn òun máa ń lọ jí ọ̀rọ̀ ń bọ́ láti sẹ́mẹ̀ yóò wá sọ fún wọn tó bá ti wá sọ ọ̀rọ̀ tó gbọ́ láti sẹ́mẹ̀ fún wọn ẹ̀yọ́ kan ló sọ wọ́n fi rọ̀ nineteen nineteen èṣù wọ́n kọ́ nẹ́sìn mọ́ṣọ́ àbúrò kẹ́sìn èṣù nǹkan ni. wèrè tiẹ̀ ọlọ́kùn sọ abẹ́ ṣètọ́ọ̀nù ń bẹ pẹ̀lú òun lórí ilẹ̀ náà nájọ wà èṣù ń bẹ pẹ̀lú ẹ̀ ó ń gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ òdì méjì. dòdè ẹgbẹ́ wèrè kò mọ ẹgbẹ́ òun sọ ṣùgbẹ́sùn gba ẹni sọ̀rọ̀. ẹni ẹlẹ́ẹ̀kẹta wàṣọ àrọ́ alùlẹ̀bí ogun alamẹ̀ntẹ̀lẹ́sàlú ṣèyàbí ìṣàtúnṣe àrọ́. ọlọ́run bá ní àwọn akọrin àwọn akọrin ọlọ́run bá èṣù mẹ́sàn-án kalẹ̀ wá bá wọn. so àwọn mẹ́tẹ̀ẹ̀ta iná ń gba wá ìlọ́wọ́ ta ní. alágbèbá ó ní èṣù tí ń bá sọ̀rọ̀ wèrè èṣù ń bẹ pẹ̀lú ẹ̀ tí ń bẹ ní ẹ sọ̀rọ̀ akọrin èṣù ń bẹ pẹ̀lú ẹ̀ tí ń kọlu rẹ̀ tí ń bẹ ní ẹ sọ̀rọ̀. ẹ gbùn kó sẹ́bi ilé ànábìlà kò sí nǹkan tó yàtọ̀ síbi tọrọ sí ṣù torí pé ẹni èṣù làwọn mú. ọlọ́run wá sọ fún ànábìlà rárá o fọ́jà kí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم شاعر نتربص به ريب المنون نعم. فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون. فاصدع بما تؤمر وأعرض عن المشركين. إنا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين àtẹ̀mọ́ tó àtùmọ̀ tó ọ kó àwọn tí ó fi ọ́ pa wọ́n dì. Alladhina yaj'aluna ma'a Allahi ilahan akhar. Ẹ tí ò ṣe, alladhina yaj'aluna ma'a Allahi ilahan akhar àwọn tẹ́kùn wọn pẹ̀lọpọ̀ lọ́wọ́ ọba. fasawfa ya'lamun. àwọn ẹni àwọn bàbá wọn ṣàdúrà kan wọn ò ní tí ò ṣe ọlọmọdé sí kí ni ẹlòmíì ò ṣe nǹkan tó ń ṣe yóò tún mọ ọbẹ̀

رحمه الله تعالى ẹnì kan sọ ọ̀rọ̀ rẹ̀ láì dá nínú Hasan Basri ó wá gbọ́ fàkọ́ Hasan Basri wáyé á ikú sọ nípa mi tó wá pé ó rí bẹ́ẹ̀ nípa mi gọ́fà ọlọ́run ni ọlọ́run ọba òfòrí jẹ́ mi àbùkálì kan sọ nípa mi kò rí bẹ́ẹ̀ yẹ kí ọlọ́run ọba ó sì kí ọba òfòrí jọ bàbáka ẹni tó sọ̀rọ̀ àìdá nípa sàbàṣẹ ó kàn gbé ẹkùn à ń ta ọkọ yìí mímì wàhálà mìíràn lọ́ọ̀hì mímì ó ní hasan basu ní àtà ah, olóore jù mí lọ o èmi ní ìṣèbàjẹ́ rí kí n fi kí n fi sá ọ ó lè rè ọ ọlọ́run ò dẹ̀ tún jẹ́ pé owó bẹ ó gbọ́dọ̀ ọba yé jù mí lọ. ọ̀rọ̀ àwọn ẹni asọgbẹnu ọ̀rọ̀ àwọn oníbàjẹ́ ọlọ́run káwọn bí o máa wo bẹ̀ wọ́n pa ànábì ní káhìn pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán sálàrà sálàrà ànábì alágbègbà mẹ̀jìnú wèrè ṣáàrẹ̀ kọrinkọrin tẹ̀pẹ́ ìwà náà nílá bẹ́ẹ̀ wọ́n ní ọ̀tẹ́ ní ṣe èèpo dùnyà wọn rí dáadáa níbi dáwà tàbí sọlá sàm wọn wá nílẹ̀ tàbí bàṣùbí yìí rí ìbàdàn ẹ̀fí lẹ́ẹ̀ èèyàn fẹ́ẹ́ fẹ́ sàlàsàlàmà àwọn bàtìrì yìí àwọn ètò yìí wọ́n sọ pàrọ̀ ẹ̀fí ẹja dẹ ẹja nàìjíríà ẹja dẹ ẹja dẹ wò àdẹ̀gúnlẹ̀ ìgbàfẹ́ ẹ lọ lórí rẹ̀ tàbí kíkú ó pa pọ́lẹ̀ sí pa gbogbo èsùn tí máa sọ̀rọ̀ yẹn ìdí nílà pa ṣé àrùnsọ̀lá àrùnsọ̀lá tó sì gbọ́rọ̀ látọ̀rọ̀ èsùn wà kìí ṣe wèrè kìí ṣakọrin kìí ṣalágbèdá ọlọ́run bá sọ fún ànábì yìí pé sọ fún pé. olùtọ̀rọ̀ bẹ́ẹ̀ sùn fa inni ma'akum bisin. ọdún wa nínú kọ́lé sọ fún wa tọ̀rọ̀ bá sùn wọn á máa kúrò níta ní. kúta bá sọ fún ọlọ́run ọlọ́run bá ní fa inni ma'akum nínú ìmọ̀tàrọ̀ bá sí èmi náà ń wò yìí ẹ̀wọ́ ìwọ́ ni ikú ń dẹ ẹ̀pàlẹ̀ ikú dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ ń dẹ́kú kó ń darọ́ ẹ máa ẹ sọ pé ẹ wo tí ó ẹ dìdá wà mí. فإني معكم من المتربصين ọlọ́run tá à sọ fún ọ pé tẹ́ ẹ bá sọ pé wèrè mímí ẹ mò ń gba wáì lọ́wọ́ èṣù mò ń kọrin sọ pé síbà lórí káyìn nínú bẹ́ẹ̀ káyìn àdúgbì àdúgbì alágbègbè ayé wọ́n bá jápá alágbègbè ayé ẹ kúlẹ̀ ǹdẹ́ ẹ lásìkò lọ ẹ ikú ọ̀pàlà páláwa yóò kù tọ́rọ̀ bà sùn. فإني معكم من المتربصين. ànábì àtẹ̀yìn kékeré yìí wàdé so àwọn ta ni ọlọ́run ọba yóò fún ní ìgbẹ̀yìn dáadáa a ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn sàn ìdẹ̀ra ni pé ọlọ́run ọba gbé ìdílé òjíṣẹ́ gbogbo ìgbà tí ìdẹ̀ra bá ti wà lọ́wọ́ ẹ̀dá ó ní àwọn tí ó mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí sí ni wọ́n mọ̀ wà bó bá lówó lọ wọ́n lè pè ní polówó gbó ìwọ́n sì ṣiṣẹ́ àlàálì orúkọ àlàyé òun ẹ̀dín bẹ́ẹ̀ owó ẹ̀jẹ̀ tí iná bẹ́ẹ̀ tán ìwà ló ní ẹ̀ ẹ̀ fi ń dà sílẹ̀ fún ìṣú ilé gbẹ̀gbẹ̀ rẹ̀ gbogbo wọn gbà wípé ọlọ́run bá lè sàánú ẹ̀yìn kan lórí mi sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ọ̀nà sọ́dá àwọn kẹfẹ́ nípa lọ sí dáhùn kíra pé dáhùn náà dùn wá ìtẹ́ lọ sọ ń bẹ́ẹ̀ nù ẹwọ̀rọ̀ ọ̀gbìn làbẹ́yìn ọ̀pẹ kẹfìrí ní nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó máa ń lọ ní kọ́lọ́fí ọ̀rọ̀ bú ni ilà àwẹ̀ amọ́rọ̀ sọ̀rọ̀ àkọ́tì àwọn màrúfin àṣìláàmù lẹ́yìn àtàwọn ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ àgbàkà ọ̀rọ̀ bòńkẹ́rẹ́ ọ̀rọ̀ mọ́jẹ̀kẹ́rẹ́ kẹta ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà àbúrò ẹlẹ́ àwọn kèfèrí wọ́n lọ sọ eléyìí nípa àlẹ́mìtọ́ ọ̀rọ̀ sí wàsánù náà wà á lọ tó tọ́gbà sọ báyìí nípa àtẹ́bí ta wá nìwọ̀n tó nìkan mọ́ sọ̀rọ̀ rẹ̀ àbúrò ní kí wọ́n máa lé ọ̀rọ̀ ní nǹkan tí ò sí ara rẹ̀. àdúgbò àgbà lọ ní ọmọ ọ̀tá ara níbẹ̀ rẹ̀ sí fásitì láti nàbí bàbá ń sàwọn kọ̀ǹdímọ̀tì. ó ń bá ìṣùpá mẹ́rin kan فرست بناجيم مقالة طاعني ولو كنت في غار على جبل وعير ولو كنت في غار على جبل وعير لست بناجي من مقالة طاعني. lọ́dọ̀ ẹni tó fẹ́ bàjẹ́ ò lè là ó ẹlẹ́dàá ló jẹ tí fúnra mi lè lò láì ní hẹ́rìn olùsè hẹ́rìn. àgbọ̀ láti tọ́ ẹ̀yìn. èmi ò láì ní gbọ́dọ̀ jẹ fìlà ẹ̀. obìnrin ló wà ní ọkọ yorùbá ní ẹ̀dá àfẹ́ àlọ́rán ìwọ tó rọ̀ ọ́ wá nígbà ìwọ náà wà ó ti máa ń wọ bàbá wọn ní pé igi tó bá lẹ́sọ̀ lórí láyé máa ń lẹ́kùn wá síbẹ̀ ní lóṣèlú ẹlẹ́kùn jésù tó pọ́n òun ni á kábẹ́pẹ́ yìí wọ́n á gbọ́dọ̀ ẹgbẹ́ tí ò pọn ni àbí tí ò sọ̀rọ̀ sí wọ́n lẹ́kọ̀ọ́ mọ́. àbí sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sábà àwọn ará dárò náà dúró àwọn ọkùnrin yìí wọ́n ń fi àwọn ìròyìn tó burú jáì wọ́n fi ń lé àwọn ènìyàn sọ̀lá. ẹlẹ́kẹ̀jì fún àyè sáfà fẹ́ lọ ẹ̀ ní pé kìí ṣe gbogbo bàtà yẹn bá fi ìròyìn kan lẹ́ nìkan náà ìròyìn ẹ̀ máa ń wà rárá. àwọn ti lẹ̀ wọ́n lẹ́ omi pé ẹni tó dì sáàbù nílẹ̀ ni. ó ní lẹ̀ ó wọ́n dì sáàbù nílẹ̀ tàbí sallallahu alaihi wasallam ṣé pé wọ́n pè ní káyìrì wà majnun wà ṣáyìr àwọn wà káyìr àwọn wà majnun àwọn wà ṣáyìr kàlà tó àwọn èèyàn máa ń fi aburú lẹ̀ tí àwọn ẹ̀rí pé máa rí mùsùlùmí tó ṣe súnà tẹ̀lé pẹ̀lú ọkọ̀ ọ̀rẹ́ pé terrorist àwọn láyé ìgbà pẹ̀lú súnà ti balẹ̀ tó bá wọlé ẹ̀dá hàn wọn lọ jẹ́ kó tó máa balẹ̀ sí. bẹ́ẹ̀ máa ń ṣe súnà tó fi rògbà tí rògbà bá pọ̀ gẹ́ wọ́n lè pé terrorist. wọ́n lè mọ́ gbàgbára kọjá tí pé wọ́n wá sọ báyìí yẹn tó mí ìpè yìí yẹn bó ṣe rí tó ọ̀rọ̀ ọ̀pọ̀ sọ fún mi nìké nígbà tó ń bẹ lọ́dọ̀ rẹ mẹ́jọ kí ọ̀rọ̀ táwọn ẹ̀kùnrin sì sọ mẹ́jọ ó kó àìrójú bọ̀ wà nẹ́bì nípa tí wọ́n ṣe o. Mo ṣe tún báyà yẹn. تربصوا فإني معكم من المتربصين أم تأمرهم أعلامهم بهذا أم هم قوم طاغون أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون كلمة أم أم أم sàwáhùn àléyìn àádọ́tàhùn àmìlà òǹgbé òun là yóò mẹ́nu. àwọn tùfíìdù àlàáfífà kàmẹ́ tùfíìdù màdá àlùmọ̀kọ́tà àwọn olùkọ́tà. àwọn ó máa ń ṣiṣẹ́ àáfífà tẹ̀gbẹ́ àmì wàhùn àti fíàmì hmm. nǹkan tó sọ ọ̀rọ̀ papọ̀ am au kẹfẹ au nínú òwúrọ̀ gbà fi nàbí nínú atipa ni tó nínú atipa am lè ṣiṣẹ́ atipa pẹpẹ iṣẹ́ àsopọ̀ ni ó ṣe sàwọn náà lè ní àwọn ìdàrúdáwọ àwọn ìlànà àwọn làrúndẹwò láyọrọ àlèrà àwàdà tàbí ẹyẹ wípé ìwọ àti sọpá sára ó sì wà sí fún ọ àbí ó sì wà sí fún ọ bákan náà sí àtúmọ̀ ó sì mọ ṣiṣẹ́ ìmọ̀ pátá ní pé ọlọ́run ọba aláṣọ bá wà tátọ́wá tí wáyé sí yóò tún máa báyìí ló tún máa kí báyìí irú ẹ̀ ní bíbá ẹ̀ ní ọlọ́run sọ pé àmì tààmúrò omi àlà àhàlámọ̀ omi àgá ọlọ́run bá ní báyìí. tààmúrò ohun àhàlámọ̀ omi bí àgá. ó fẹ́ ó fẹ́ bí kúrò lára àti tiwájú ètò àtúfà ó ní àǹtà àmúrò ohun tààmúrò ohun àhàlámọ̀ omi àgá àmẹ́sọ̀lá àṣàlà in táwọn ọkùnrin sì ń sọ nípa ààrẹ yìí làákàrè wọn lásán ní ń darí wọn tó fi ń wò pé àbúwà náà yà rèé àbíwà náà sọlá àṣàlà àbí ó jẹ́ alágbègbà àbúwà náà sọlá àṣàlà àbó jẹ́ àpọ̀rẹ̀ àhlam èrò làákàyè tí ẹgbẹ́ ìjókòó pé ọkọ̀ ọ̀rùn àforírò àpọ̀pọ̀lọ́yà ni wọ́n fi rò ó táwọn ò rí pé ìwà ń sọ̀rọ̀ lọ́dọ̀ sọ́lá àbí ọjà wèrè ni. Ní tí làákàrí wọn ti ń sọ fún wọn ni. نعم أم تعمرهم أم تعمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون àwọn akọ́nìmọ̀ tẹ̀sí ọ̀hún ẹ̀mọ̀ lọ wọ́n náà tí wọ́n ń sọ yìí wọ́n bá wọn bẹ̀rẹ̀ yìí pé ayé òkú lòun dààmú lòun yàrá tó lè jẹ́ làákà ìwọ̀n nípa wọn láti eléyìí wọ́n jà wá àbùrí pé láà ìdá òní gbé lára làákàyè wọn ọ̀pá wọn láti ẹ̀bẹ̀ torí pé làákàyè wọn gán mọ̀ wípé kìí ṣe wèrè kìí ṣe alágbègbà kìí dẹ̀ ṣe ṣááyọ̀ tẹ̀gbọ́n nígbà mí ló tọ́ dẹ̀ nílò tọ́ ẹ èèyàn mọ̀ sọ nǹkan bọ̀ nínú èèyàn gẹ́gẹ́ ẹ̀rọ gbà ètí mò ń sọ lóde níbẹ̀ ẹ̀mí rẹ̀ gbọ́n mọ̀ kàdábà ẹ̀mí rẹ̀ mọ̀ pé bọ̀ torí kèéta tàbí inú níbí ni tàbí jí mi ó mọ̀ fi sọ àìdá níbi nǹkan tí èsì àìdá so irú àwọn kẹfẹ̀rí ṣe pàdé sọ́lá wọ́n mọ̀ yẹ̀kí ìràn ilẹ̀ ìsàbùrù wọ́n láàbí káàrẹ̀ wọ́n láàbí ṣáàrẹ̀ wọ́n mọ̀ fún kìí ṣe wèrè kìí ṣe alágbègbà kìí ṣe akọrin àdìsọ́tọ̀ sára wọ́n ní bẹ́ẹ̀ láta olùmùkúlù mi àdá kẹfẹ́rù mínú mi yà álẹ̀ ànànàbí yà sọ̀lọ̀ ànà Muhammad sàṣàlá rọ̀ṣúlù tà hàp ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ lódodo nísàlẹ̀ ọkàn wọn wípé òjíṣẹ́ Ọlọ́run ni àbá mi ò lè ṣe wọn bá wọn bá ṣe máa ń ṣe wọn bá kọjú ṣe máa ń ṣe wọn mọ̀ pé àtẹ́jú ò ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ wo bí wọn bá ṣe ń fún àdéhùn ẹni tó ń polú súnà ló bí ní àwọn náà mọ̀ sáré ọkùnrin pé òun súnà ni. òun náà mú mi jẹ́ àgẹ̀gẹ̀ reality of the car ó mọ̀ ẹ́ ó wọlé ó mọ̀ ẹ́ nínú sàjọ́ ọkàn nínú ọkàn yẹn wọlé ó mọ̀ ká tẹ̀lé aṣọ bídà mi látàrí èrò sọ pé bídà bọ́tí ó ẹ̀ka ẹrú ẹkú ọ̀pọ̀ ẹkú ọ̀pọ̀ sọ ọlọ́wọ́ sọ wọn wọ̀tá ní àmtàmúhùn àhàlámùhùn àmtàmúhùn àhàlámùhùn bí hàdà ọlọ́wọ́ bá ní sáà bá àmúhùn àhàlámùhùn bí hàdà tí àwọn àmì sọ pé làákàrí àwọn kèfèrí ni ló tì wọ́n láti sọ ọrú nǹkan nípa àdánìyàn oníjẹ́bẹ́. ọmọ ọmọ tọ̀gùn. amúyẹ ègé bẹ́ẹ̀ wọ́n kọ́ ọmọ tọ̀gùn ayé àbúrò òkúrò mìíràn látàrí wọn ò sọ bẹ́ẹ̀ fún wọn bá ló ń kọ́ mọ́ tọ̀gùn àwọn níjọ tẹ́ fẹ́ rìnà ríra wọn ní ìgbéraga ìbìrìyà ó tó lọ àwọn ará wa ń àwọn ará ni wọ́n tó ìlọsùn wọn débẹ̀ so kèé ṣe lákàtí wọn náà mọ ọjọ́ ọ̀sán sí wọn mọ̀ bá nàbí èṣe wèrè sallallahu alaihi wasallam wọ́n sì mọ̀ pé ànábì èṣe akọrin sallallahu alaihi wasallam wọ́n sọ pé ànábì òya ànábì èṣe alàgbà lákàtí wọn gan sì rèé ó ta kún tí wọ́n sọ yẹn sáwọn ni sọ pé máa bẹ̀rẹ̀ wọn ní ìpawó lọ́sẹ̀ nǹkan báyìí orí bẹ́ẹ̀. ń kọ́ kọ̀ọ̀kan ọ̀hún ìjọ onígbèraga onígirímẹ́ká ẹ̀ ó ní ìkọjá ẹnu ààlà ó ní wọ́n ní wọ́n jẹ́ ní tí ò ní àpọ́nlé wọn ní ìtẹríba fún ọlọ́run wọn ní ìwárìrì ọlọ́run wa subhanahu wa wọ́n máa ń kọjá ẹnu ààlà gbogbo ajẹ́pẹ́ nínú nǹkan táwọn afáfá nínú àyà ìmẹ̀fà wáyé ó ní pé ẹnu ìkọjá ẹnu ààlà níbi gbogbo nǹkan ní máa ń mú yẹn tako nǹkan tó bá dà ìkọjá ẹnu ààlà níbi gbogbo nǹkan yóò mú yẹn kọjá tó bá dà bákan náà ìgbéraga ó máa ń mú yẹn ṣe nǹkan dáadáa ìgbéraga tó máa ń wà lọ́kẹ́ yẹn yóò mú yẹn tako dáadáa tí bá ń bẹ lọ́dọ̀ ẹlòmíì ọlọ́run kó sọ àmì ìgbéraga o tí ẹ bá ti gbéraga tí ẹ bá ti rí nàrí rẹ yẹ ò ní rí dáadáa ọ̀dọ̀ ẹ̀rí mi sọ́mọ́ àárẹ̀ wá rí náà ní pé àárẹ̀ ah, mi kì í dára o yóò bu ẹnu àtẹ́lu nípa àárẹ̀ bàbá ọlọ́run kó sọ alẹ́ ọlọ́run bá ní àmì tá a mú òun mi أم هم قوم طاغون أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله أم يقولون تقوله بل لا يؤمنون أم بمعنى بل أم yàtọ̀ sí pé ìgbéraga dùn wọ́n láì yàkùrú lè takọ̀ wàdà wò wọ́n tún máa sọ pé takọ̀ wàdà wò àdébìkan dáadáa pààrọ̀ ìmọ̀ ẹ̀kẹ́ sọ tó bá wù ní ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run ni ó sọ kẹ́kẹ́ ìkẹ́ ẹ̀gbẹ́ sọ pé ọlọ́run sọ pé àkọ́kù ní pé kéèyàn sọ pé lápẹ́lá sọ pé tẹ́lẹ̀ òṣèlú o tó sì sọ. ọlọ́run ní àwọn kèké rí ọlọ́run kéèyàn mọ́ sọ́dẹ̀ ẹ̀ bọ́dí máa ń kóòtù àdìsí rẹ̀ àdìsí mo ní máa ń kóòtù àdìsí mo ní máa ń kóòtù báyìí kò lú náà gba ẹnu ẹnu sọ̀rọ̀ lásán ni. Bàlá yóò mi, ọmọ ẹ̀kúnlú náà tọ́kọ̀ wọlé, bàlá yóò mi nù. Yà ní wọ́n sọ pé àwọn ìtàlákọ̀ wọ̀kẹ̀dà, ìkà máa ń bí yóò kàn wọ́n yóò rọ ọ̀rọ̀ kan fúnra rẹ̀, yóò sì parọ́ mọ́nà wípé ọlọ́run sọ. Wọ́n sọ pé ọlọ́run sọ láàsọ́lá parọ́ mọ́nà pé ọlọ́run sọ Kùránì kalẹ̀ fóun kódà àwọn àbákan yẹ kò lónà ìdìnàmá yọ àlébù bàṣà àwọn tó sọ pé ẹ wọn èèyàn tẹmí sọ padà bí kì í ṣe wáyé so ọlọ́run ọba ní ìbálòlá ọlọ́run ní ara ọ ẹ̀yin ilẹ̀ ìgbàgbọ́ àdúmsọ̀lá ọ̀sánlá kìí ṣe pé dàdà pààrọ̀ kìí ṣe pé ń lórí òun bẹ́tà ìkùnà ẹ̀yin gẹ́gẹ́ ẹ̀sẹ̀ kí ni o lẹ̀ ní mọ́nì nípa tí ànábì mú wa tó bá pẹ́ nígbàgbọ́ ni ẹ̀ bá mọ̀ pé alukur'an kò ṣeé ṣe kan òun ọ̀tọ́ bá fẹ́ tún àṣírí wọn. فليأتوا بحديث مثله كانوا صادقين. Àwọn ọ̀rẹ́ pa tó bá jẹ́ pé ẹni ànábì sallallahu alaihi wasallam ànábì wọ́n parọ́ ni ohun ni ọ̀dà fàlìyàtúbì hadithi mẹ́sìlì yìí ẹ̀yin bẹ́ẹ̀ múrú ọ̀rọ̀ yẹn wá. nǹkan sọ̀dìkì. nǹkan sọ̀dìkì. tó bá gbọ́dọ̀ òótọ́ ni tẹ́ ń sọ ibi àbẹ́bí ń ṣe kíni o ń dàgbà parọ́ mọ́lọ̀ nù. ẹ irọ́ yìí náà láá. irọ́ yìí náà láá. tẹ́lẹ́pẹ́ ń sunjú jẹ ẹ̀yin náà ẹ̀kọ́ ẹ̀pá kojú ọ̀rọ̀ kan báwọn wọ́n jẹ́ tìjẹ tẹ̀wútàwẹ̀ yìí. Allah subhanahu wa ta'ala falya'tu bi hadithin mithlihi ẹni wọ́n múrú ọ̀rọ̀ kan tó jọrú Al-Qur'ani wá in kanu sadiqin tó bá yẹ pé ló ń dọ́rọ̀ dodo. tó bá yẹ pé lóòótọ́ ni irọ́ tẹ̀ ń pa má nàbí àbí lóòótọ́ náà ní sàlá sàlá nípa ọmọlọ ni àbí èèyàn kan ló wà ń kọ́ ọ̀rọ̀ tí ṣe kí ni o ti ń kọ́ falya'tu bi hadithin mithlihi ẹ̀yin náà ṣe irú ń tàbí ṣe. sọlá sọlá nkanu sọ̀rọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lódodo lè bá jẹ́ olódodo ẹ̀rọ àkùjẹ̀mọ́ ṣé wọ́n ní kankan mú wa láì mọ yíya yìí nínú Al-Qur'an ọlọ́run bá challenge wọn àmìyàkó ló nà tààrọ̀ tẹ́lẹ̀ sọ pàdé bí ó kàn ń dáadáa pàápọ̀ náà kúl pàápọ̀ sọ fún ọ pàtó bí sùúrọ̀ tí mìtìlìhì ẹlọ́mú sùúrọ̀ àtẹwà kó ti ẹ̀jọ́ rú Kùránì wájú ọ̀rọ̀ ìwọ̀n ìsàtọ̀ ọ̀tún ìlú nìlá ẹ lọ pé gbogbo ẹni tẹ́ ẹ bá mọ̀ tó lè ràn yín lọ lẹ́yìn Ọlọ́run gbogbo ẹni tẹ́ ẹ bá mọ̀ tó lè kún yín lọ́wọ́ lẹ́yìn Allah subhanahu wa ta'ala kò wá nǹkan tó sọ̀rọ̀ a ní lóòótọ́ lódodo oríṣi rẹ̀ nù. àwọn oníbàjẹ́ lọ́wọ́ wọn sọ̀rọ̀ wọn lọ́wọ́ rẹ̀ àwọn tí wọ́n bá ń fi ẹnu ba wọ́n lẹ nǹkan tó dáa wọ́n kún lọ́dà àìdáa ṣùgbọ́n ní làákàyè wọn náà mọ̀ takò wọn ṣùgbọ́n tùbíàn ìṣègbèkómọtó àwọn làwọn ń bẹ̀ àti ìfojúkéré àwọn èèyàn yóò mú wọn mọ àsọ̀rọ̀ lórí báwo kìkẹ́ ní sí máa jẹ nínú ìṣesí wọn òun ni pé wọn ẹ ó kàn ń parọ́ ohun àmẹ́ríkà ń mú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ọba aláàfọ̀ àwọn ọ̀tá ọlọ́ọ̀ta lójú ẹ̀yin náà ẹ lọ mú ìwọ ọ̀rọ̀ tí wọn ẹ̀rọ wí. ẹ̀rì kan lè sọ pé ó ń fọ̀wọ̀n ẹ̀ bí àwọn olóṣèlú tọ́nà sí pé ó ń fọ̀wọ̀n ẹ̀ lọ́bí tẹ̀ wọ́n fọ̀wọ̀n ẹ̀ tó kò lówó yìí wọ́n fọ̀wọ̀n ẹ̀ wọ́n fọ̀wọ̀n ẹ̀ tó tàlẹ́ ẹ̀rì pé tàbá rẹ̀ tàbá ìbá bámúra wọn jẹ́ bí àwọn olóṣèlú náà bá wọn péjọ bẹ́ẹ̀ ẹ̀rì pé ló sọ̀rọ̀ wọn yóò ṣe kí ìwọ àwọn èèyàn lọ jẹun bẹ́ẹ̀ yìí sọ̀rọ̀ àwọn èèyàn kan lọ jẹun ìwọ bẹ́ẹ̀ gbóyè lẹ̀ Allah subhanahu wa ta'ala ó jà lẹ́yìn àwọn Irú ọ̀dá wà ní ìdá sọ, ọ̀dá ọ̀dá àrùn, àbẹ́nìkan ní sọ sí o. Ọ̀dá àwọn àwọn kẹ̀kẹ́ dàbí lónìí nínú àwọn àpárí ayé. Ọwọ́ àkúndà tó wá kú kejì ẹ̀, ọ̀rẹ́ kéwò náà ní ká ní ebá wọ táwọn ọmọ kí ó bá kọ nínú pépà àwọn ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ láà ní káwọn ọmọ ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ní o wọ́n ní ṣebí ọ̀wọ́ táwọn ọmọ kí ó bá kọ nínú pépà tẹ́ má kà ìbílẹ̀ ní mọ́ ṣe kí ni ìmọ̀ tún níbi ṣe wá ìwọ́n náà kọ́ ó gbà ó mọ̀ sọ pé òun sùn gan máa tó wá jẹ sàrì náà wọ́n náà ní kọ́ mẹ́ tó ń kọ́ nǹkan tó sàǹfààní kó kọ́ nù sùs kó máa kà á kó oṣù mẹ́tú kó jẹ́ pé ó jọ̀rọ̀ náà èyí náà ẹ̀dá nígbà wọn ẹni wọn kà náà ní ìṣú ẹ wò ó láàrin wọn láàrin nígbà wọn àwọn ẹ̀dẹ̀wò lẹ́nu o so kọ́nà tó ṣàánú wa àyà yìí ọlọ́run bá fi kọ́ alẹ́ kọ́ yìí pé ẹ̀kọ́ náà fi kápọ́ bẹ̀ ní pé ọlọ́run bá fi kọ́ alẹ́ فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر فأنت في شبه يوم موجود شاعر òkùntọ̀ sọ́pà mẹ́sàn-án láàṣà eléyìí lẹ́sí àmì fún wọn náà gbogbo ṣẹ́ tó kálukú bá ń ṣe òun ṣe télọ̀ ọlọ́run náà ní kó mọ̀ ẹ̀ máa ṣe àwọn èèyàn lè wọ́n lè máa yàgẹ̀rẹ́ nù rẹ̀ máa wo bẹ́ẹ̀ bá di máa ṣe ẹ̀ bá di máa yàrá ní sè òjijì lè ṣe ọlọ́run bá rẹ̀ pa sí. Oye, ṣèbí dáàbò lásán náà wọ́n wọ́n lọ fi lásán sí. Tó dé ní sí. Tó igbó ìṣẹ́wọ̀n pákéjì ń kó máa mùsùlùmí náà lọ bẹ́ẹ̀ so inshallah ọlọ́run máa ń bà bá kàdé so kẹ́gbàdà sẹ́kẹ̀ kí náà kí náà pẹ́ lọ́ra kí náà fi lọ́ra kí náà fi lọ́ra ń bẹ̀ kí náà fi lébẹ̀lì sí náà sí wọ́n bẹ̀ ṣe jẹ́ kí lébẹ̀lì sí kínú láìlọ́nù ó ṣe dìjà ẹni tó wọn ní ìmọ̀ ni tí wọn mọ sọ̀rọ̀ yẹn báwọn ìjẹ́ láti dé nìyẹn kí náà kí náà kí náà pálẹ̀ ń bìjà ààbò tán fi lọ láìlọ́nù ẹni tó ní iléeṣẹ́ àgbẹ̀fọ́ yìí má wò bẹ́ẹ̀ o ní ìgbà tí dé nìyẹn pàtàkì yóò wá gbajúmọ̀ ẹ̀kọ́ tó máa pàrọ̀ sọ̀rọ̀ àṣàlẹ̀ àwọn ìgbà ṣe wá sí báwọn èèyàn ní ìgbà tó wọn bá ṣe pọ́ bẹ́ẹ̀ ṣe wèrè ẹlẹ́mìnà ó wé sọ owó gbogbo ọ̀dà tó fi ra pépà àtẹ̀kùn lẹ́kọ̀ọ́ mẹ́la ẹlẹ́mìnà lónìí ara pọ́fìtì ni bọ̀dúsọ̀ yọ kalẹ̀ kì í ṣe pé gómìnà ọbẹ̀ ilé èkó mákẹ́tì ni o kọ́wọ́ wá wọ bẹ̀ yóò di mákẹ́tì rẹ òun bàtà àti múlá ti gbẹdáde tó pàkéjì rẹ dáadáa àbá má wo bẹ̀ àbá àǹtàbí ní ìmọ̀ tọrọ bíbá ìta ìní wọn àmì ìjìnú wọn àṣà rẹ ó bá ti dẹ́gbẹ́ bẹ́ẹ̀ lọ bá a sọ̀rọ̀ àdé ìtàlùfẹ́ hmm, yọ̀dá kùn yọ láyọ̀ kùn lára rẹ̀ ẹ̀yìn sí ti ní àrùn ìtanú sọ̀rọ̀ تكتفي بهذا والعلم عند الله اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة